الله وحده شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فظلوا فلا يستطيعون سبيلا وقالوا أإذا كنا عظاما ورفاتا أئنا كنا لمبعوثون خلقا جديدا ẹgbà tí àdápẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dá kí a tún lè pàdé lórí ìpàgọ́ ìgbéyàwó ọ̀rọ̀ ọba mẹ́ta eléyìí tí kí lóore jùlọ nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń kà òun lóore jùlọ nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ òun jùlọ nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń pàgọ́ torí ẹ̀ torí pé ọlá ti gbẹ fún alkọ̀án ó dàbí ọlá tí Allah subhanahu wa ta'ala tó ní lórí gbogbo àwọn ẹ̀dẹ́ ni ìyẹn ni pé bọ́lá ọba adẹ́dà ni wá sẹ́yẹnyẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ju gbogbo wa lọ ó jẹ́ nǹkan sẹ́yẹn lè di gbádàgbà látara wípé mo fẹ́ lọ wá ìmọ̀ nípa ọ̀rọ̀ ọba adẹ́dà abẹ́nú àwọn ọ̀rẹ́ ọlọ́run ìjókòó tí wa mẹ́tàtí sábàbí dáadáa fún ọlọ́run ṣe ló kún fàkẹ́ fún wa nínú oṣù yìí ṣe ní àánú ìbí àbùkátà nítayé àti ti gbangba àkìyàmà gbogbo ọ̀sá àti ń jòkó tí wọ́n tí mọ́sàbà sọmọdé ọlọ́run gbogbo àwọn tí wọ́n láì lójú kàdé kejì mọ́sàbà kó wá bí gbogbo wọn tí wọ́n láì rẹ rábà rántí sí wọn méjì ọlọ́run mọ́sàbà yá fi wọn bá gbà wọn lábọ̀ bá méjì ọlọ́run àwọn tó mẹ́nu àpọ̀lájù pé yìí àbúbẹ̀ fún ọ̀kan nínú àwọn wọn náà tí ń súnmọ́ kó bàbá fún wa tí wọ́n ṣíwọ́ ṣẹ́ lánàá bí mo fi ń bá wa sọ̀rọ̀ yìí torí yìí ni ò jẹ́ kéèyàn gan ti wà bẹ̀ àbí kí n sọ pé yẹ kí n wà bẹ̀ báyìí àmọ́ kò ní bá mu ta ní kí n rán wípé torí báyìí tí ni òbẹ̀ rán èèyàn kalẹ̀ tẹ́lẹ̀ pé tí ìsọfúnni tẹ́lẹ̀ àrùtì tẹ́lẹ̀ ni abẹ̀ pàwàkúrí jùmọ̀ lọ òun náà ni púpẹ́ rọ̀ṣídì jìnà rẹ̀ ìjà ọ̀dọ́là ọlọ́run kò sí apá bí ẹkùn bàbá náà bá wa kẹ́ ọlọ́run bá wa yá pé wọn wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú dáadáa fún wa nínú àwọn òkú wa ni wọ́n jẹ́ nílé ó náà náà àwọn tí àwọn bàbá wa fi ń sasọ̀ ni àwọn tí wọ́n wò lójú pé àwọn ó fi káyìn ọba dẹ́dà ní kí wọ́n fájú abẹ́ ìgbáwájú wọn mẹ́ṣù nípa lójú àbúrú fún wa ìwọ́lẹ̀ fún wọn fún wa láìpẹ́ yìí abẹ́ wọn àrùn ọlọ́sí ló kò fà dáadáa fún wa ọláìpẹ́ méjì ọlọ́ọ̀lọ́àánú rẹ̀ ọlọ́ ó fẹ́ وجعل جنتها هي دارا اللهم نكيه من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس اللهم اكرم الصلاه ووكل الزعله اللهم لا تفتنا بعده ولا تحرمنا اجره ولا حول ولا قوه الا بالله اتوب عليكم كالكم فانا محمد àwọn ará ilé rẹ̀ àwọn fàhábà àti gbogbo olùpẹ̀lú ojú pọ̀nà òjíṣẹ́ ọlọ́run títí láti kí a mọ̀ máyọ̀wá kó mú kẹ́ náà lọ níbi tí a bá tẹ̀sírí súrátìlì sùrá èdè ẹ̀kọ́ 17 ó dá lórí ayá ilé tí Allah subhanahu wa ta'ala tó Quran 17 Quran 17 17 Quran 17 bẹ́ẹ̀ adé. Àwọn ilé ìrìn àyà wọ̀rọ̀ ọ̀rọ̀ ìwà ìwẹ̀ نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا aye أي àyàfi tó sáájú rẹ̀, ó ń ṣàlàyé nípa ìfésí àwọn èèyàn nípa eléyìí tó jẹ́ pé gbogbo ìgbà tí ànábì bá ń ka Al-Kùránì fún wa ìṣesí wọn ò ní wípé ìmọ̀ tí wọ́n máa fẹ́ gbọ́ ìmọ̀ kéèsì wà lórí ọkàn wọn ìmọ̀ kan máa fi ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ìmọ̀ kó jẹ́ pé ànábì ti ń ka gan-an wọ́n ti kí ni wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ eléyìí tó wá burú jù ní wípé wọ́n fún wa máa fi olójẹ́ kí wọ́n sọ nígbẹ̀yìn àyàtà àgbàgbè lánàá wípé ń tẹ̀tẹ̀ ẹni tí wọ́n pè ní mọ̀ṣọ́ babaléyẹ̀ wà mọ̀ṣọ́ ọlọ́pọ̀jọ mẹ́sàlá wọn bẹ́ ọlọ́run gbogbo ẹni tí irú àdáwò bẹ́ẹ̀ kan bá wọn láàánú wọn babaléyẹ̀ wà mọ̀ṣọ́ òní ọba máa sọ wípé ẹni sábà ti ń dà láàmú tí òun ti ń ṣe ẹni tí ìgbá ń dà láàmú kò máa fi ń ṣe wọ́n ti lè sọ pé tẹ́ńdáyà láàmú kò máa fi ṣe kọjá pé bá fẹ́ sọ ní pé orí rẹ̀ ti dàrú ọpọlọ rẹ̀ ò ṣe dáadáa a rí pé èrò wọn nìyẹn tẹ́lẹ̀ ló dé kó sọ ní nù ẹ̀ṣọ́tò kọ́lá wípé wà ń yà ká لما سمعوا الذكر ويقول ويقولون إنه لمجنون وإن يكاد الذين كفروا ليزلفونك بأبصارهم èyí tí wọ́n lè fẹ́nu sọ wọ́n a máa fẹ́ fojú ṣe lẹ́yìnlẹ́kún kàbí àbúsọ́rì láti máa sẹ́mi òbíkẹ́ ọ̀ gbogbo pàtàkì máa gbàkùránì fún wọn ń tójú wọn tó máa fẹ́ sọ ní wípé ẹni tẹ́ ń gbọ́ e kìí sẹ́ni tó nífẹ̀ẹ́ ṣe dáadáa kìí sẹ́ni tọ́pọlọ rẹ̀ pé a rí pé ọ̀rọ̀ yẹn wọ́n sọ nígbẹ́ yìí àmọ́ bá láti dìbọ́ǹkẹ̀ níbẹ̀rẹ̀ ó wà sọ sọ wà sọ agbárí alábàgbé yẹn lè lọ sínú ìkíjì rẹ̀ tó pọ̀ bá dẹ́gbà ti mẹ̀rí pé wọ́n sọ rí pé iye sẹ́lẹ̀ wúná ìlà ọdún ìlàm hasar tó wá lórí ayé ìkámọ̀lẹ̀ ti kápẹ̀lẹ̀ ti kúrò lórí ẹ̀ ó ní pé arọ́kanú àwọn àgbà kìtìrí lánàá tí kanú wọn padà kádà ọlọ́run padà lépa bá ó padà gba ìsìlámù tó ṣíwọ́ṣẹ́ bala kọ́kọ́ ní tàbí sọ̀rọ̀ parẹ̀ òní àbúṣòfì àgbọ̀nà hàrù lánàá kánàá bí o tó ní kó dé Mẹdínà àdígbà tó dé Mẹdínà tán wọn ò lè sọ́kọ̀rọ̀ bí ọ̀làwọ̀ àìlú ọlọ́ba yóò sí torí pé kò sí gba ìsìlámù gbà ẹ́ wọ́n sí Mákà padà lẹ́yìn ọdún kẹwàá ìjẹ́ra tá níbi ìṣe ìjẹ́ra wá sí Mẹdínà tó padà wá sí Mákà làbúṣòfì àgbọ̀nà tó gba ìsìlámù àmọ́ wọn tí àwọn méjì nù wọn àwọn òmórí wọ́n mẹ́jọ wọn ọ̀pẹ́ kéjì ní àbújá àbújá ìṣàm bùn àwọ́ abẹ̀lẹ̀hákàm bùn àbìjà eléyìn òun padàgbà bùn ìṣàm ẹlẹ́kẹta òun ahmed bùn ṣẹ̀rí àwọn méjèèjì padàgbà rárá wọ́n jẹ́ ọ̀tá tó lé àwọn dúró wọ́n lé títọ́nà pàdé ọlọ́run wọn kò sẹ́ni islam náà níbi ìjọba fún abúsùfìyà abúsùfìyà ní kọ́bà lọ́wọ́ padà lépa islam àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n padà panu pọ̀ nígbà tí wọ́n mọ̀ pé táwọn gbọ́ òdodo ọ̀rọ̀ ni wọ́n ní wọ́n péjọ lálẹ́ ẹjọ́ kan kì í ṣe pé wọ́n pèsè pèrò papọ̀ wípé báyìí là á ṣe wọ́n túká níbi tó máa ti nájú bí àwọn tó máa lásẹ̀ńdì lálẹ́

nígbà tí wọ́n gbọ́ sán wọ́n ní kìí sí pé wọ́n gbọ́ díẹ̀ wọ́n gbọ́ títà ìfàjà ìfẹ́ ti tó bẹ̀ wọlé wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ ní sáti túká sáti lọ lé nígbà tí ẹ̀ lọ pàtí wọ́n bẹ̀ pàdé ara wọn jọ́sìn mi a bọ́ọ̀lù ti ah, pọ̀ ẹ bọ́ọ̀lù wọ́n náà ti mọ̀ máa ń bọ́ọ̀lù wọ́n náà ti mọ̀ ẹ ẹ ń tèmọ́ bá mẹ́rin pé ọ̀rọ̀ tí ń sọ náà ni à ah, mo ló tẹ̀lé pé ẹ má jà lọ gbọ́ the same thing lẹ́tọ́rí tó rọrọ̀ pẹ̀lú bọ́lá náà ìjọ tó gbá lọ. tó ń pé alábòsí kò sẹ́ni tí wọ́n máa ṣàbòsí fúnra wọn wọ́n tún wá ṣàbòsí fẹ́ lójú òsì inú gúrùpù wọn so wọ́n tún ṣàbòsí ara wọn wọ́n lọ́jọ́ kejì the same thing kọ́lá lọ́wọ́ ọba aláàpàdà kò lórí wọn wọ́n tún pàdé torí pé ibi tí wọ́n ti yà sọ́nà lé wọn ó parun papọ̀ nígbà tẹ́lẹ̀ kan bá lọ́nú àbá ni kò sí bẹ́ẹ̀ sí ní ó lọ́jà ìwọ́n lọ́nú àbá èmi ah ṣe bá láàbù wá mọ́ owó àti ẹ̀mọ́ bí ṣe ń ṣe kankan wọ́n dá wọn ní ṣé ó ti lọ sí dókítà ṣàbà tó wọ́n padà wá rò pé ó yà ó ẹja fi òògùn fúra bẹ́ẹ̀ pé ẹni bá tún lè lọ gbọ́n tó ti yẹ kí báyìí ṣe ọ̀rọ̀ yẹn náà wà lórí ẹ̀ ó lọ kán nínú Ahmed bin wọ́n lọ bá Abu Sufyan ó ní àbá àrùbọ́là eré àbúwá lọ́la a rí pé ọ̀jọ̀gbọ́n ni ẹ dákùn ọ̀rọ̀ tó gbọ́njẹ̀ tàbí lórí sinmi á onígẹ́sí àwọ̀ rẹ̀ kó sọ tòótọ́ ó ń bẹ́ nù rẹ̀ tó ń bà túmọ̀ rẹ̀ ó ń bẹ́ nù rẹ̀ tó ń ṣe kí ni tó ń bà túmọ̀ rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn rú wọn lójú lágbàwá tẹ̀ sọ bẹ́ẹ̀ ni ló kà ẹ wá níbi tí ẹ ṣe tó yẹn kò yé wọn torí pé àsọ̀rọ̀ àtàlùfàlà yìí fún wa lánàá àwọn àṣírí tí ń bẹ lára pọ̀ á lè gbígbọ́ ni pé ó máa sọ ẹ́ kẹ̀lé pé yóò kàn máa sink fẹ́yà bá lè farabalẹ̀ mo sọ fún wa lọ́tún tí bàbá wa sheikh mohammed musaali alùsèmí wà ní ọlọ́ ọ̀hánàtà wà sàá ọlọ́mọsàlá kí bàbá yẹn lọ́tún tí bàbá yẹn ó ṣe wá sẹ́ni mọ́láka sọ̀rọ̀díyà wọ́n bàbá yẹn wọ́n gbé wọn lọ sọ fítù ọ́fítù tí wọ́n wá gbé wọn lọ ó wà lọ fítù ta ni wọ́n fọ́ aráàmù fún láìpẹ́ yìí àjíàgbọ̀n ọ̀tútù yẹn sì wà mẹ́ wọ́n àti ẹ̀ma ti jáde nu alámùbá ẹ̀ tó bá lọ́wọ́ sọ tútù lẹ́gbẹ̀ẹ́ kan náà ló ti rí ó wà lọ́nà tí ẹ̀ lè gbà sọ́nà lọ́sọ́nà rí báṣì ọ̀tútù yẹn wà bẹ̀ torí pé mo mọ̀ bíbí lì pé èmi gán lọ kílíníkì bẹ̀ tá a lọ gbogbo a sì rí pé àjíyá hospital náà pé hospital yẹn hospital yẹn ni wọ́n rà ní ti bàbá sí ni wọ́n lè ní wọ́n àgbẹ̀sẹ̀ ṣé ni wọ́n lè wọ́n sọ̀rọ̀ mọ́tà àgbẹ̀tì wọn yẹn ti ara bàbá ò gbé wípé máìkì aram ọ̀síkà aram yóò máa kíni yóò máa wọ ẹ̀ bàbá ò lè withstand ẹ̀ pé kí máa gbọ́ Quran kí máa sọ̀rọ̀ nípẹ̀ ẹ mọ́tà ṣe fún bàbá kan tó ṣe wọ́n jẹ́ àwọn olùmọ̀ ló pàtó jẹ́ wípé àwọn olùmọ̀ ò táwọn wà ní táìmù kan láti lè má jíṣẹ́ rẹ̀ kò ṣe ṣe tó wà lọ́kọ̀ọ́ láàrin yẹn tẹ́bà ti ń gbọ́ orí ẹ̀mí ní ò lọ dúró bàbá látọ̀ wípé ṣèbí mo sì ń sọ̀rọ̀ ẹ̀ sì ń gbọ́ sí mo sọ ọpọlọ yẹn sì wà bẹ́ẹ̀ mo mọ tí mo fẹ́ sọ pé ká báwọn kọ̀nẹ́ẹ̀tì wáyà ẹ̀tọ́ wáyà bẹ́ẹ̀ sí náà wọ́n dẹ́ kọ̀nẹ́ẹ̀tì wáyà fún bàbá látọ̀ sí ìdílátò yìí bẹ́ẹ̀ bàbá dẹ̀ ṣe alcohol sí wọn tó wà mára torí pé ẹ̀mí yẹn ò gbà kéyìn ó ka àlùkò án tó wá jẹ́ pẹ́lú tó wá nígbàgbọ́ kó wá fọlábalẹ̀ rárá tó tó fi lórí pé tí kẹfẹ́ nìkan bá gbọ́ ògbó mà kọ́rọ̀ ló ń ṣe kí ni ló ń gbọ́ yìí tó kò sí nígbà tí ló án téèyàn ní dákẹ́ wọ́n fẹ́ commission program kan ní lamẹ́ríkà eh, ìnà program wọn ṣe àwọn alẹ́kọ̀ọ́ kan náà dọ́là ṣẹlẹ̀ pé amẹ́ríkà máa fẹ́ pé àwọn diplomatic eh, bákàbákà wáyé ẹni tó ka kòránì fún wa nínú ọmọ ọdún ìjọ yẹn kò sẹ́ni tí ò dákẹ́ abẹ́rẹ́ báyìí ò wù pé kẹ́ẹ̀tẹ̀ ṣé kẹ́ẹ̀tẹ̀ báyìí kò sí torí pé ọ̀rọ̀ mi ó lẹ̀ kọjá orin táwọn akọrin kọ òun ló mú àkóso tìyàn òun ló mú àbújá òun ló mú ahmed níṣẹ́ yìí táwọn méjì ò padà gbà pé ẹ̀ka padà dánú wọn kọ́bà ọlọ́run kò lórí wọn nígbà tí wọ́n wà lọ́wọ́ ní ó fi ní wà inú mẹ́jọ wa ibi ẹkú lẹ̀ ibi ẹkú lú. ó tún wọ́n padà conclude sí ní pé ẹni bẹ́ẹ̀ tẹ̀lé rọ́jù lọ́nà sọ̀rọ̀ ẹni tí nǹkan dà láàmú ni sẹ́mi pé kò sí tún ipò àbẹ́lẹ̀ ìwé mẹ́ta ni a ti sọ̀kan ìmọ̀kanífà àdàgbègbà ni onígbà ni tẹ́rì pọ́wọ̀ ẹ̀nà mú yàn lọ́kàn tàbí kẹ́pẹ́ ní akọrin pé ọ̀rọ̀ rẹ̀ náà ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń jọ orin ọba dáadáa dé bọ́ǹkì ẹni pẹ́ ìṣúlọ́pù yàfin ó ní wàmẹ́ àlẹ́mẹ́ òṣìṣẹ́ àlẹ́mẹ́ òṣìṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń wà máa àlẹ́mùná òṣèrò Allah subhanahu wa ta'ala ní àkọ́ lórí wà máa yẹ ń bẹ̀rẹ̀ ìlà kódà kò tọ́ kó jákọ́rí ẹ̀kọ́ tó sọ ní fúlọ́pẹ̀ hápọ̀ ó ní wà máa ń wà ní ọrùn ìṣá yìí sọ̀rọ̀ akọrin kọ́lí ìlànà tó jẹ́ pé apá kìíní rẹ̀ gbàgbọ́ apá kẹ̀lé gbàgbọ́ ìṣesí orin nìyẹn àlùkò so gbogbo tí wọ́n ti ń pè nìyẹn nínú bọ́ọ̀lù pàtàkì mi ni pé òpè dání bàbá ẹni tí náà ṣe kí ni kí náà dàda wọ́n lọ́wọ́. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. الله سبحانه وتعالى انظر ìwọ náà wò ọ̀rọ̀ wọn ò yẹra wọn kẹ́yìnfà bọ́ra fi ẹwé ìgbà míì wọn ò láyé mi wọn sọ fánàbí pé wọn sọ fáwọn ọmọ ẹ̀yàn pé látẹ̀sùgọ́ làhásọ̀ kọ̀án látẹ̀sùgọ́ làhásọ̀ kọ̀wálùkọ̀wù làálàkùn tàbí ìlú wọn máa sọ fáwọn èèyàn tó bá wá sí mẹ́kà pé ẹ̀mọ́ tẹ̀sí gbọ́ kúrá ní ẹ̀rọ ẹ̀mọ́ tẹ̀sí gbọ́ torí tẹ́ bá tẹ́sí gbọ́ ìbá wà nínú ọ̀rọ̀ bí ṣẹ́mọ̀ pọ́ bá dára sí mọ́ fáwọn èèyàn ní ìlú bá ń sàáyẹ̀ tó ń lágbàjá omi àràndá kì í ṣe pé dán wà lórí àrán rẹ̀ kì í rẹ̀ ṣe pé ó lóògùn bẹ̀ ọlọ́run kan fún láwọn àsọ̀bádé ọ̀rọ̀ tó bá gbọ́rọ̀ kalẹ̀ ẹni tí ò fẹ́ gbà ló gbà kódà tí máa ń parọ́ táwọn èèyàn àwọn yóò ti máa tẹ̀lé sọ àmọ́ àdánwò ni máa fi ṣe fọ́pọ̀lọpọ̀ tí ò bá ti jẹ́ tó wà lórí òdodo torí ó ti bìlí pé àti kóhùn mẹ́jọ kó tì ní kóhùn mẹ́kọ̀ọ́ fi sìn so tó bá ti lè báwọn yẹn sọ̀rọ̀ àwọn yẹn máa tẹ̀lé ọlọ́run máa fi sàdánwò bẹ́ẹ̀ láburú fáwọn kan àwọn náà sì mọ̀ yìí pé ọlọ́run fáwọn pé lágbádáda ẹ̀jẹ̀ bá sọ̀rọ̀ arákùnrin kan bẹ tó jẹ́ wípé ọ̀gá iléèwé ni ọlọ́run mọ́tàlá ni bìtínà tó wà lórí ẹ̀ so ó báwọn yẹn débi wípé ó kéwú kódà àwọn yẹn máa sọ pé ó ṣe wòlímà bẹ́ẹ̀ máa sọ fún wa báwọn tó pé lágbádá ṣe wòlímà láti ní wòlímọ̀ òpin síbi kéw ìbẹ̀rẹ̀ kéw ló ń pè ní wòlímọ̀ pẹ̀lú bó ṣe rí yẹn nígbà tó di ọ̀gá tó ń kọ́ àwọn ọmọ ní yunifásitì nítòsí agbègbè wa yìí ó dẹ̀ múra àmọ́bí tó ti kiri yẹn ti kọlù ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń change àwọn èèyàn kúrò nílò ìkàsìn lọ wípé lábáwá èdè ni sọ ẹlẹ́ẹ̀kejì sọ ànábìyẹn ìjọba mary preaching card ni tó gbogbo àwọn ọmọ rẹ̀ kódà kìí sọ wọ́n ló kọ mùsùlùmí ní kó ní adéyẹyẹ adéṣekìní kan ìpapùnkẹ́ nǹkankan ó fún ara rẹ̀ níwé ọ̀rẹ́gbọ́n ọmọ pèlé kan níwé níwé àkọ́órí ṣíṣe ìtọ́nù pàpè kọ́ fún tó ti kọ́ tó bá bẹ̀rẹ̀ sí kọ́ kalẹ̀ ẹ̀mọ́jẹ́ kí n fẹ̀yìn àwọn bẹ́ẹ̀ kìí ṣe pé student nìkan ló kó inú àwọn tó jẹ́ lecturer phd holder ó kó nu wọn tí wọ́n di ọmọ ọ̀dọ́ rẹ̀ látara lè sáánú ahọ́n ẹ̀gbẹ́ kọ́lọ̀ ṣe kí ni tó fún un òtẹ́ àwọn irú àwọn àfáà máa sọ pé ẹ̀wà o ẹ̀ má jòkó tí o ìrẹ́ túmọ̀ ìpé pápá ò bá mú dáadáa tọ́lọ̀ ò bá fẹ́ pàánù rẹ̀ tó bá lẹ́bẹ̀ẹ́ yóò bọ̀ bọ̀ lọ́kọ̀ọ́ kò sẹ́ni àwọn ọmọ ìyá rẹ̀ gan máa fẹ́ sá fún níbi ìfọwọ́bọni lọ́pọ̀lọpọ̀lọ̀ fún torí pé kò nígbàgbọ́ kankan sọ́lọ̀ fi bẹ̀ sojú àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn kan gbé ní kankan ẹ̀tọ́ bá mọ̀ wọ́n so àwọn yẹn náà lágbára fẹ́yà báyìí bọ́ sínú trap yẹn báyìí wàhálà dé fótó jáde àtọ́lọ́ba mẹ́fà ń rẹ̀ wọ́n ti wà gbẹ̀tẹ́ ẹ̀lẹ́ mà so wọ́n máa ń operate under G ni ìyẹn ni wọ́n fà lẹ́nu ìwé ìdílé àlọ́gán mu ní tí wọ́n fi wé nu wípé láti mọ ìlà ààbà ọkọ̀ ààrẹ wọn lọ́dọ̀ òfin ìlà alẹ́kùn tàbíkù ẹ má gbọ́ o iná rẹ̀ fún yín o ó lásọ pé bí ìsìláàmù Abu Sa'id al-Khudri ọ̀bì ọ̀láwà mẹ́lẹ́kùn ní sinimá nígbà tó wọ Mákà nígbà tá a lọ sí tí ó ti ṣe ìjọba

ìtọ̀ bá ti bá wá ní kò sí kó lẹ́sẹ̀ ní kò máa lọ. irú ẹ̀ lọ sọ fún àkóso ẹ̀yìn lọ́dọ̀rì rọ́bì ọba ọ̀hún wọ́n tẹ̀ ní sọ̀mọ̀ yí pé ìwé ìfara mẹ́ka àwa mọ̀ dáadáa nǹkan ṣe mọ́tì tẹ̀sí gbọ́rọ̀ rẹ̀ kódà tó lè rẹ̀ lọ́wọ́ ni pé tó lè ṣe dáadáa tó bá ń lọ gan tí máa ń ka ọ̀rọ̀ yẹn mọ́tì fetí bọ́ ni ìyá fi ṣe kí ni ìyá fi fetí bẹ́ẹ̀ ni àwọn sábà ń sọ̀rọ̀ yìí ni wọ́n ó dẹ̀ mú ó kí ni wọ́n ní òwú elépo ṣe mọ̀ pé ọ̀tọ̀ lọ náà tẹ́ bá bẹ́ẹ̀ ó gbọ́ rárá ẹni kí ni ẹni funfun máa fi òun ó di bẹ́rẹ̀ yẹn ó dẹ̀ kò wú létí ó sàwá ni ẹ̀kejì ẹ̀kẹta ó ní ká àwọn ó padà àwọn tí wọ́n jẹ́ ayé tí wọ́n jẹ́ tí wọ́n sọ̀rọ̀ gan àwọn tí ti wọ́n Ah, bido tó bá tẹ̀ wá sọ báwọn ó ti ah, ẹ̀gbọ́dọ̀ gbọ́nú tí wọ́n lára pọ̀ yẹn yóò parí bá ọgbà ọgbà lọ́jọ́ kó ti ní ó bá jókòó bá dábì sọ́lọ́ lọ́wọ́ wọ́n à ààrẹ àti ti gbọ́ nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ a ah, eléyìí tó pè la ìsìlámù ìsìláàmù Umar ọmọ kàtọ́ ọ̀rọ̀ aláwa ni kì í ṣe wípé wọ́n bá Umar ọ̀dà àbí wọ́n kó lẹ́rú kì í ṣe pé Umar wọ́n kó nǹkan kà rẹ̀ Kùránì ló gbọ́ ọlọ́mọ sáwọn ilé àwa náà àwa kẹ́mi wọ́n fi lè rọ̀ kára wọ́n fi lè wá rọ̀ ọ̀rọ̀ ni Umar gbọ́ tó wọ́n gbogbo kan ni fẹ́ ìjọ tó kàn kú nì wípé ó ń gbọdọ̀ wọ́nà láti gbógun tàbẹ́bì sáyáyá tàbí pẹ́lú owó àbí kẹ́ta àbẹ́bì ìkọjọ́ yẹn ilé ẹ̀rọ ló sì bá ọkàn rẹ̀ ní sábàbí àdúrà táà níbi ṣe kí ni tó ṣe lórí ẹ̀ ó múra tó jáde tó di gàárì ẹ̀ pé lónìí làwọn gbọdọ̀ dẹ́kun rẹ̀ ó fẹ́ máa lọ lárákùnrin kẹ́sì pé ó mọ ògbó ló dáa ó ní lónìí mo fẹ́ kájẹ̀ sinmi lọ́wọ́ wàhálà Muhammad lẹ́nu rẹ̀ jọ́nà òǹkà tó bá àbọ̀rọ̀ ti padà sórí tó pọ̀ fún wa wọ́n padà ti gbé islam kọjá àbíkà gbé kúfùrù nígbà yẹn ẹ̀wò kò sí lẹ́yìn sọ̀rọ̀ islam tẹ̀lé sọ̀rọ̀ ọ̀hún náà fàáwó kò ọ́ di àtàwọ̀ àná. ẹni ẹ bá ní máwùlẹ̀ lọ bá Muhammad lọ bá àbúrò rẹ̀ àtọkọ rẹ̀ fún mi ọkọ lọ yanjú yé rẹ̀ náà. wọ́n ní ẹ àbúrò rẹ̀ náà ti gbà àtúnwá àtọkọ ẹ̀ fàáyì ìdí kìnnìkan ló kọ bàbá tiẹ̀ Fatima ló kọ àbúrò rẹ̀ lílọ sí lọ wáwọ̀ pé ah òótọ́ ni ẹbí kọ́kọ́ lọ kí àwọn eléyìí náà so ilé wọn tó gbà lọ yóò bẹnu ọ̀nà wọn yóò wọlé báyìí ló gbọ́ àbẹ́lẹ́bì tí wọ́n ká kọ́lá sóra wọn wọ́n ká wọ́n ká sọ́rọ̀ tó tọ́ ọ̀rá ọ̀rẹ́ mẹ́ẹ̀ẹ́ àtúgbàlẹ̀ àríkà nàkọ̀rọ̀ ààrẹ ìdáṣọ́ jábọ̀ bíbà tí wọ́n ń pè yẹ̀ ní bíbà tí wọ́n ń pè yẹ̀ lápá kan náà àwọn olùmọ́tò sọ pé tọ́ à wọ́n ní lóga ìdá lóga tó ààrẹ yẹmẹ́ ìmáàlẹ̀ yàrọ́jú nígbà pẹ́pẹ́ yàtẹ́ yàrọ́jú arákùnrin ma anzalna alayka al-qur'ana litashqa na'am kó má lọ wọlé báyìí tó gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn kàn wọ́n jòkó lórí ẹ̀mí rẹ̀ ni ó ń jòkó lórí ẹ̀mí rẹ̀ báwọn à wọ́n mọ̀ ní ó yá wọ́n lọ́mọ ìyá rẹ̀ kàn jọ́ọ̀jì ẹ̀mọ̀ ojú ewé ló wà ń pa yẹn bóyá ara wọ ọ̀kan ni wọ́n pọ̀ sí ó kàn fi pamọ́ ni ló bá ní fẹ́ kà mú wa ó ní àbọ̀dá mi ẹ̀ lè gbà á àwọn kan ló kọ́kọ́ fún ọkọ̀ àti ọkọ̀ àbúrò rẹ̀ ó gbaná tí yẹn ti gbọgbẹ́ tí yẹn jòkó lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kóbìnrin gẹ́gẹ́ bí ọ̀bọ̀dá ẹni ó lè wà bọ́lá ní ẹ̀rọ àmà ọkọ̀ mi lé wa ní ẹsẹ̀ sùúrù o ń tó ka ẹ̀mú wa ó ní bọ́lá mi ò lè fún yín ọ̀tẹ̀ àti tẹ́ ẹ bá lọ wẹ̀ tó lẹ́lẹ́gbẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ìbéèrè tí mo fẹ́ ká ṣe òun tó jẹ́ kí dọ́lọ̀ yìí padà ní pé tí ìbájẹ́ kọ́rọ̀ yẹn mú lẹ́nì kò yẹ kó lè gbà bọ́wọ́ lọ wẹ̀ àbọ̀wọ̀ tẹ̀ ṣàlàlà kó tó gbà kọ̀ ánìyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ bó ṣe lọ ó dára wọ́n ti fún ní Al-Qur'an yẹn kò sí kápẹ́ẹ̀dì yẹn tán ǹjẹ́ ó sọ lẹ́yìn rẹ̀ ni pé bóyá ni Muhammad wà Umar bin Khattab radiyallahu anhu khalifa tó sáàdì kọlàfà ọ̀ṣìdì àrólẹ̀ lẹ́ẹ̀kejì fàdàbọ̀ Muhammad ẹni tó jẹ́ pé nípasẹ̀ rẹ̀ ní Islam ju Áfíríkà òun ẹni tó rọ́pò Áfíríkà pé Islam ó lórí ilẹ̀ Áfíríkà during khilafa Umar wa Khattab bin radiyallahu anhu na'am انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا انظر يا نبي انظر أي الصحابة إمامه انظر أي البقوة ẹwọ wá pèjúwe bẹ́ẹ̀ fà nẹ́bí wé fàbọ́ọ̀lù ló jẹ́ kí wọ́n sínà Wàlá yẹ̀mùsàfihàn ẹ̀bẹ̀nìyà. Ó pé wọ́n ti nù láti tilẹ̀. Ìyẹn ni ò fún wọn nígbà láàyè láti lè padà sójú ọ̀nà tọ́lọ́. Tí a bá ti ní, ó ti a bá ti ní, bọ́nà ṣe máa ń pè é, mindset kẹfẹ́ kìíní kò sí tẹ̀lé wípé tọ́lọ́ ti ní conclusion kan lórí ẹ̀mí rẹ̀ pé ọ̀rọ̀ yìí owó oníṣẹ́ kìíní òun ní gbà. Kò sí tẹ̀lé wí, ẹ̀mí rẹ̀ ti gbọ́ tó gbogbo ń fẹ́ máa ń sọ kù jẹ́ nígbọ́ fàlá yẹ tẹ̀sí wúná وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا nígbà tí wọn rí àmẹ́bì fi ṣe ní kankan tí wọn rí ọ̀nà àbáyọ láti kí wọ́n sọ wípé ìrọ́lọ̀ kọ̀ọ̀tán nǹkan tí wọ́n padà sí ó ní láti gbé jìnà انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون أئنا لمبعوثون خلقا جديدا sáàmà wípé tí báyìí bá ti káyàn lórí àlámẹ̀rí kan wọ́n ní the game change so wọ́n change ọ̀nà tí wọ́n gbà ronú àti ìrònú àwọn èèyàn nígbà tí wọ́n rọ àǹfààní àti dìbọ́ọ̀tì iṣẹ́ gbà nẹ́bí mú wa wọ́n wá fẹ́ change àlámà yẹn tó dá the content àti kápẹ́ ní the content tó wà nínú tíra yẹn ọ̀rọ̀ yẹn lè rí bẹ́ẹ̀ lóbi ni wà kọ́ọ̀lù fún tí wọ́n sọ ní pé. àyíká kúnná àìbọ́ máa wà rò máa dá. nígbà ó jẹ́ pé bí ń kà fún wa kí lànàbí dàgbà fún Al-Qur'an nínú gbàgbọ́ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ lẹ́yìn al-imanu billah ìnígbàgbọ́ ọlọ́run nìkan tuntun ẹlẹ́ẹ̀kejì wal imanu bir rasul ìnígbàgbọ́ sójútẹ́ tí wọ́n rántí wa láà ẹlẹ́ẹ̀kẹta al-imanu bil ba'th ìnígbàgbọ́ sí àjíǹde lẹ́yìn kíni lẹ́yìn ikú mẹ́tẹ̀ẹ̀ta ìwọ́n máa ń dìbọn jù ó ti jẹ́ mímọ́ kọ́sìtì ṣẹ̀ríà àṣàfíà àlẹ́ ìdá akúlẹ̀ àmìyá ilé ó jẹ́gbọ́ àwọn ìpèpè àìpìlẹ̀ tí gbogbo àwọn ànábì ọlọ́mọ ń pèpè sí ìnígbàgbọ́ ọlọ́pàá tuntun ìgbà òjíṣẹ́ tí wọ́n rán sí wọn àti ìnígbàgbọ́ wípé tá a bá kú wọ́n bèrè àdìdè mo tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ ti bọ́ pé wọ́n kọ́ọ̀lù kúnnà wọ́n ní kúnnà ó wá máa gbé wá bẹ̀kùn ní sáfàdà àlùfáàdà wọn rí bíìtì ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì àyàfi tó bá mú ìlọ sọ́ṣẹ̀ ní ìtọ́wẹ́ nípa àtàlàyé fún wa níbi wá ní wàkọ́ọ̀lù àìbà ìyẹn ni pé nígbà tá a bá di eegun ajẹ́ tó gbọ́dọ̀ yé gbogbo wa máa ṣe wà lórí ìdúpé gbogbo alápàdà di eegun lábẹ́lẹ̀ so kò sí èméjì gbogbo tó rí o jẹ gbogbo tó rí o fi rárá gbogbo tó rí o lò wà di eegun amu lè ọba dẹ́dà ọ̀ká yọ exception kalẹ̀. Ó lè wu ọba dẹ́dà nú àwọn kan tó lè mọ̀ọ́mọ́ ara wọn láti pé wù ní jẹ́ra. Torí ẹ̀ka má sọ fún ayé pé wọ́n wú kan kò A fún exception ni Ọba dẹ́dà kan mọ̀ọ́mọ́ sí yẹn. A dẹ̀ sọ fún wa pé ó má nígbà Gbogbo máa jẹ́ wípé ẹni yẹn jẹ́ ní ọlọ́run. ti clear kí wa àìwájà lábọ́rọ̀ òtúmọ̀ ní pé ẹni ọlọ́run ni a máa fẹ́ fihàn sí àmì kíláyọ́dé a máa fẹ́ fihàn sí àmì pé lágbádá ìfòkànlẹ́ ti pàdé mọ́mì yẹn ni pé kẹ́bí lé wí. àwọn kèfèrí wọ́n sọ pé wà kọ́lù àyìnbá fún ná ìlú ọmọ ẹni tá a bá ti di eegun wọ́n rẹ̀ dáa ó dàtà tún kú òní egun tá a ti di bí eérú ìyẹn ni pé tẹ́gùn egun bá jẹ̀rà tán yóò fẹ́ dàbí ẹ̀kú yóò fẹ́ dàbí dọ́ọ̀tì yẹ̀pẹ̀ rufat bí dọ́ọ̀tì ìyẹn ni pé wọ́n padà di dọ́ọ̀tì. àìnà lábàbẹ̀ ọ̀hún. àìnà lábàbẹ̀ ọ̀hún. wẹ́ẹ̀rì wọn àkọ́kọ́ nìyẹn bó ni wọ́n ti gbé wa dìde. àìnà lábàbẹ̀ ọ̀hún. ìtàbẹ̀sọ̀ ni pé kẹ́yìnfà náà lọ àlù kẹ́yìnfà lábẹ́ bẹ̀rẹ̀ báwo ni wọ́n ti gbé egun tó ti kíni tó ti jẹrà yóò ti pé wọ́n ń agbára ọba bẹ́bà alẹ́bí láyé jízu ìṣẹ́ ìmú àbúwọ̀lá tó sàmà ẹni tí kankan ò alágbára alágbára tí ò sí tó difficult fún àìbà ní sẹ́mà nílẹ̀ kò sí kankan tó fẹ́ ṣe tó lè kó nira bá láyé ní sọ́ọ̀tù nàìjíríà tábàtà olùwàkọ́lù àìná bọ́làwà ìyẹn ni pé kẹ́ìfà hàlù náà báwo ni ó ṣe tẹ̀lẹ̀ àìná ìdọ́wà tí ó àìná kẹ́ìfà báwo ni àìná dúdú náà báwo ni wọ́n ṣe dá wa padà nígbà tá a ti wà lábẹ́ ilẹ̀ tá a ti kẹ́ báwo ni ó ṣe jẹ́ wọ́n ti dá padà lẹ́ẹ̀kejì àìbá kúnná ìbọ́mọ́ nàkìrọ̀ ẹ̀wù tó lò mẹ́ ìbọ́mọ́ nàkìrọ̀ àti rùpátá àti nàkìrọ̀ bákan náà ni àwọn ẹ̀kọ́ kan wà ó lè mọ́ sí di dọ́t àmáwà lọ́wọ́ bó ti ju egun tó lè gírí tó ti ju bẹ́ẹ̀ bá máa lọ sí family house dáadáa jọ sunday i encourage àwa ọ̀dọ́ ká máa lọ family house dáadáa mo máa pàtàkì jùlọ tó bá mọ sáìdì tí wọ́n ti àwọn kan tó mọ̀ sí ibẹ̀ lọ́tù wá mọ̀ wípé ó dàbí pé ẹ̀gbọ́n dádì mi tí wọ́n lówó jù nílé wa ìdí tá a sì wọ́n sì ní bóyá ebu wọn lójú yìí torí pé lọ́pọ̀lọpọ̀ gbà táwọn ẹ̀bá lọ sí iṣẹ́ níjọ sunday láàrùn gbogbo sunday ló máa ń lọ títí di bí aago bíi mọ́kànlá kankan wọ́n ti tú wọ́n ìwà lọ dẹ́kun gbogbo tẹ́lẹ̀ tó wà lọ́gbà ni wọ́n máa ń lọ káàkiri kọ́ lọ́ba wa kan lẹ́sùn lórí. ó kú inú sábàá ọlọ́run àti bẹ́ẹ̀ o láàbò tó ní wa kúrò ní dáadáa. ìyá túmọ̀ yìí pé amójútó ọ̀la wa kì í ṣe bá amójútó ní nìkan bá ti kọ́lé bá ti ralẹ̀ bá ti ní mọ́tò bá ti rárá a jẹ́ni tó mójútó báwo láti kú òlórí ilẹ̀ ìyẹn ni òfin dá kéèyàn sì kù sílé pé òbá mẹ́ta rẹ̀ àwọn olùmọ́lẹ̀ sọ fún wa

yóò di oore fún yín lónìí yóò tún di oore fún yín lọ́la lórí pé ìmọ̀ṣẹ̀ ìtọ́nù ìtumọ̀ ni pé ó fẹ́ kì wá ń lọ nípa ṣe ìtọ́nù tí ìdé ìwé ìsọ̀ lára táwọn èèyàn bá tó aburú sí ẹ ìwọ mọ́ sàbúrú sí wọn. wọ́n wọ lẹ́lẹ̀ olóńtẹ̀ ló létí sọ kò bá kò gbé ọ̀rọ̀ sí sọ̀rọ̀ tí òní tó sùn lálẹ́